táyà ti ṣọ̀rọ̀ olúwa bí o òhò. ẹlẹ́yinjú àhálò àbínú funfun bí ìgbà ẹ̀mú ni. rúkàyà ti ṣọmọlúwa bí o abẹ́ orí. ẹlẹ́yinjú àhálò àbínú funfun bí ìgbà ẹ̀mú ni. mùsùlùmí òdodo ẹ fèyí kọ́ mọ́ ẹ fèyí kọ́ mọ́ yín o pé kó mú wà mẹ́sìn ìwà lẹ̀sìn ṣẹ́ òrùka yìí wù ní ó mú wà mọ́ mẹ́sìn yìí o òhò ẹlẹ́yinjú àánú ni abínú funfun bí gbà ẹ́ mú pretty girl ni ṣùgbọ́n kò fẹ́ wá ṣe é àìmọye ọmọge nígboro ẹwà wọn ni wọ́n ń tà àìmọye ọmọge nígboro tí ò lè ṣẹ̀sìn Rukayatu aha ọmọ dáadáa Rukayatu ṣọmọlúwàbí o òhó. ẹlẹ́yinjú àánú àbínú funfun bíi ìgbà ẹ̀ mọ́ ni. àní Rukaṣọ ọmọlúwàbí owó yẹ́yẹ́ yẹ́yẹ́. ẹlẹ́yinjú àánú àbínú funfun bí ìgbà ẹ̀ mú ni. wákàtí márùn rẹ ó ṣe é pàtàkì mùsùlùmí òdodo àníkẹ́wò yìí kẹ́ ẹ̀ fi kọ́ mọ́ wákàtí márùn rẹ ó ṣe pàtàkì sí mi bó bá ń gbàdúrà máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ dúró dolúwa gbọ́kàn rẹ lé adikosimire rukayatu e rukayatu sọmọlúwàbí e o oh, inú olúwa máa ń dùn bàbá wà nínú ṣòro tá a tún képo olúwa àdúrà wa lè gbà ní rukayatu tẹra mádùúrà rẹ rukayatu sọmọ ọmọlúwàbí òhòwò abínú funfun bí gbá ẹmu máa lọmọ yóò he rúkàyà túṣọ ọmọlúwàbí òhòwò. eléyìí ju àánú abínú funfun bí gbá ẹmu ni. rúkàyà túṣọ ọmọlúwàbí èhé o abẹ́ òbí ni. eléyìí ju àánú abínú funfun bí gbá ẹmu ni. Ah. ìṣesí ìhùwàsí ìsọ̀rọ̀ sí lùkàyàtù òmùmùní púpáyẹmí ẹ e, òrèké òmùwà mẹ́sìn ebojú ẹ̀sìn jẹ́ ọmọ dára. Lukidias! Lukidias! Ó dé kángọ̀, ó tún wá gbé bẹ̀rẹ̀ ìtìlẹ̀. Ta ló nífẹ̀ẹ́ yẹ̀yẹ́? Ta ló nífẹ̀ẹ́ gbóná tí ò lérè kankan nú? Ó fẹ́ kémi kàn máa ṣe wàhálà dànù lásán. Fàkàfíkí fàkàfíkí, òkè tálájà pápọ̀ lè gún mo ti gún mo ti sọ. Ẹ́ tell me ní gbogbo igun mẹ́rin ayé yìí kí wọ́n fi ọwọ́ méjì ń gbé fún mi bí kò ṣe ọmọ ìwọ mọ̀ wípé akọ ìbẹ̀pẹ̀ yẹn pé ó ò ní ọmọ kankan lára bó ti ń kò mọ̀ what do you have to say. Um, Dekole, hmm. um, doctor sọ pé mo ní fifty fifty chance. congratulations darling, what a good news. You a kid? Ṣé bébì ni ẹ ni? Oh, mo ní fifty fifty chances ìgbà tó jẹ́ pé ẹlòmíì kan tó sọ fún pé ó ní eighty ninety hundred chances of giving birth wọ́n máa rán health care àkótó rẹ̀ mọ̀ gbẹ́jọ́ kó tó di reality mọ̀ wọ́n lọ́wọ́ wọ́n tó ẹ̀ òun tán kándù. sórí light switch ìwọ àti ẹ̀jẹ̀ rẹ ni wọ́n ṣe ń tàn ìtàn pa ẹni léyìí sórí èmi Adékúnlé ọmọ Àyìnkẹ́ nọmba one ire tó mi lọ́wọ́ tó dájú tó confam ni mo wà àwọn ọkùnrin lẹ́yìn all the male genders in your family àwọn náà lọ jókòó sí adérètí bus stop awo is coming wo bí báyìí tí ò bá bá ìtìjú dé fún ẹ tí ò dé mind come this time next year i'm invited a pè é kó bá mi jẹrẹ sí that's my final word to you. ló ṣẹlẹ̀ láàrin ìwà tàbí kúnlẹ̀ ọlọ́run ló máa yọ mí kẹ ó máa fẹ́ fìdí mi múlẹ̀ tán kò tiẹ̀ kí ni mò ń pè kò dá mi lóhùn. alájà tẹkùnlé sọ pé òun ò ṣe mọ. àwòsùn láì èèyàn ṣe dánirọ̀jì kó ló ń ṣe mọ. ṣẹ̀kùn jẹ lọ́rùn nípa ẹlẹ́kùn ìṣó lè. fẹ́ rí mi lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ ni alájà ẹ jókòó. alájà nítorí ọ̀hún kàyàtì mo fi ní mo fẹ́ rí yín ṣé ẹ̀yin pé ọ̀hún kàyàtì ó ń fẹ́ àmójútó nítorí dẹ́kun lè ṣe ọkùnrin àkọ́kọ́ èkejì abẹ́kẹ̀ta fún wúkàyà káyà tó dẹ̀ bàjẹ́ lọ́mọbìnrin ó fàìn kí ni wọ́n á fa gbogbo ìdíwọ́ yìí mo fẹ́ ká mójútó alájà. irú ìmọ̀jútó wo ló fẹ́ tó kọjá àdúrà mi ò kúkú dákẹ́ àdúrà náà gbàdúrà mo mọ̀ pé ó pé ó yá lọ́wọ́ àgbàdúrà. alájà èmi náà ń ṣàdúrà àmọ́ ọ̀hún kayat ó fẹ́ àmójútó n bá ní kẹ́ gbà mí láàyè kí n lọ gídé kúnlé kí n gbọ́ tẹnu ẹ̀. ṣùgbọ́n rò pé dẹ́kúnlé máa gbà pẹ̀lú ohun tó bá kú òǹbí yọ yẹn. ẹ jẹ́ ń lọ òun náà rí òun wí ó ní ohun tó ṣe tó fi hùwà bẹ́ẹ̀ yẹn. ajá tó ti rí ni tó ń jùrù tẹ́lẹ̀ tó wá rí ni tó ń bọ́ ó nídìí alájà ẹ jẹ́ kí n lọ. ó dà sí ohun tó burú nù gbìyànjú pàrọ̀ àfẹlọ́ba. ẹ jẹ́ kí n lọ ní ọ̀la tílẹ̀ bá ti mọ́ kí n lọ bọ́ tẹ̀yìn. lọ́wọ́ á fún ẹ ṣe. gẹ́gẹ́ mi náà lọ fẹ́ gbẹ́rú rẹ̀. ká sùn láyọ̀ ká jí láyọ̀ kọ́mọ́tò lè tiwa jára ní kìí. dágbére. Ah! owó yìí náà ṣàní bó kanlẹ̀kùn owó ni bó fẹsẹ̀ kó owó ni bó dúró bó bẹ̀rẹ̀ owó kí ṣe dé síre ọ̀rọ̀ rúkàyà tí. yes kí nìyẹn ní í ṣe pẹ̀lẹ́ yìí ṣé ìtẹ́ bá wà nìyẹn àǹtí mo respect yín. má bínú tabajà tábà parí ẹ ọlá tó tún fẹ́ẹ́ jà mí ọ̀rọ̀ rúkàyà tí ni mo bá wà ó dẹ̀ jọ tó bá ní ohun tó ṣe fún ẹ tó dùn sọ fún mi kí n bá wí kí n parí ọ̀rọ̀ tó wà lẹ́yìn báyìí. ta ni àti ta ló ń bínú àwọn òun náà jọ ń jà àǹtí mo respect yín kò yín náà dé mọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ṣe rí ká sọ pé ẹni tí mi ò ní respect fún lórí irú ìrìn tẹ̀rìn yìí mo mọ̀ kọ́ tí n bá sọ fún màá jẹ́ kó yí eré ẹni bẹ́ẹ̀ pé she is too less busy iṣẹ́ ò kà lára omi ò ní sọ bẹ́ẹ̀ fún yín àǹtí torí respect mo ní fún yín ẹ wá jọ kí respect yẹn má bàa ṣá ẹ má ever tẹ kó cross mind mi mo pẹ̀tù fẹ́ bá mi sọ̀kọ́ ń pọ̀ lórúkà yẹn. o ò lè jọ́ ó jẹ́ kọ̀rọ̀ yìí parí ká lè dájọ́ wedding sọnà. pẹ̀lú ta ni ṣe wedding pẹ̀lú ta ni déètì wo lè mú àwọn lọ́mú déètì i'm glad pé ẹ ti ẹ fẹsẹ̀ ara rìn wọlé ẹni tí wàá náà ẹtù ẹrí bàbá ẹtù mi nígbà sọ̀rọ̀ ẹrúkà fẹ́fẹ́. oh i see ọ̀tá rúkàyà tí mi bá fẹ́ ó dá tẹ sọ fún mi sìn Desire. yes dear. you need to mark your time from now on àǹtí ti jẹ́ kó yé mi pé ọ̀tá rúkàyà ló yẹ kí n fẹ́ kí n so water will carry out to her tí bá ti rí yẹn máa fi wá máa lọ. no baby ẹ ṣe. you're welcome. tó bá mo ti ṣe lọ yìí like when are you coming back here. soon and i'll be right back soon okay. bẹ́ẹ̀ ni àwọn yóò ẹ̀ ò dáná gbilẹ̀ jà. kò sí bí ìṣe sọ̀rọ̀ fún Lékúnlé kò gbọ́ tèmi o mo fọ̀rọ̀ wọ́rọ̀ fún mo ṣe gbogbo ẹ̀ fún ó pọ̀ jálẹ̀jálẹ̀ mi ṣé ohun tó yà mí lẹ́nu bẹ́ẹ̀ ni pé ọ̀rẹ́ Rukayat tí Rukayat máa ń fún lówó òun ni mo bá lọ́dọ̀ Lékúnlé kódà wọ́n ti ń plan bá ṣe fẹ́ ṣe wedding my. láwọn ọ̀rẹ́ Rukayat tí Rukayat tún ṣe lóore èèyàn mà ṣòro o èèyàn mà ṣe é ṣẹ́wò bí iṣu o pé irú àwọn ọ̀rẹ́ ẹ̀ yẹn wọ́n tún lè wá joyè àgbẹ̀ ìbẹ́bọjẹ́ tó tún wá lè joyè ọ̀dàlẹ̀ ah, eh, eh. àdúrà lábàá ṣe nífẹ̀ẹ́ kó lọ́wọ́ aláwọ̀ àná kó bá wa jogún ọkọ alálùbáríkà ọkọ tí ó ṣe ìyá tí ó ṣe bàbá fún wókàyà tí nítorí ọ̀dọ́dẹ́kùnlé yẹn kò sọ́nà bẹ̀rẹ̀. Dẹ́kunlé ó dà ó ṣe tiẹ̀ ni kò ṣètò ọlọ́run ọlọ́run kúkú dọ́mọ tèmi ó dà pé ṣán láàrin ajé ní mú ní pẹ̀kọ̀rọ̀ ọmọbìnrin dá síbẹ̀ ta ló fẹ́ rí tó wà níwọ̀n òrí èèyàn ọkọ bá dẹ̀ kọ ní báyìí ọkọ là á fẹ́. ìyẹn ó ti dà ó ti dà. báwo wá ni mo ti wò pẹ̀lú alájọ ṣé ó ti jẹun jẹun bẹ́ẹ̀. látara tí mo ti gbóúnjẹ fún ọ jẹ́ o ṣe ló ń ronú ni gbogbo nǹkan mo ti ṣe láti make am happy. ṣèjú bó ṣe ń ronú nìyẹn kọ́lọ̀ má dé dàrúnú sí wa lágbàdá nǹkan tẹ́mi kan máa sọ fún ẹ ni wípé ìwọ ló mojú ẹ ìwọ ló mọ bó ṣe máa ń bá a sọ̀rọ̀ ó lè gbọ́rọ̀ sí ẹ lẹ́nu kò sí òun mú ọ̀rọ̀ ẹ̀ kíní kan ni mo mọ̀ tó dá mi lójú ni pé kò ṣe bí fún Dékúnlé àti ò ti ṣe bí fún Dékúnlé ó di dandan kọ́lọ̀ pèsè ọkọ tiẹ̀ fún. Hmm. lóòótọ́ ló sọ but kò máa ṣe bíi mọ́mì tó sick tó wà lamẹ́ríkà hmm. ó tún wèmí náà gan honestly. my love ó ti wèmí náà kí n máa dish oríṣiríṣi oúnjẹ fún ẹ kí n gbórí ilé láyà ká máa jíròrò bá ṣe máa bí ọmọ wa. Ah! ẹ ṣe olóró ọmọ tó sọ yẹn wọ́n wọ́n ní ńlá lògìdánbí wà kọ́kọ́ fún mi lọ́kùnrin mẹ́ta lé àwọn náà gbà gbà gbà. àjìbọ́lá ah, eh. pa mí ni. <laughs> mi ò lè pa ẹ́. Oh, one boy one girl. Mm, mm, mm, mm. Yeah. no no no. Rukaya ti sọ ọmọlúwàbí o oho. ẹlẹ́yinjú àánú àbínú funfun bíi ìgbà ẹ̀mú ni. Rukaya ti sọ ọmọlúwàbí o abẹ́ orí. so um, kẹ bá wa fún àwọn ọmọ aláìní ẹ jẹ ti bọ um, àwọn èrò tó kù nǹkan. dẹ́gbà náà ló ń gbé bọ́ yẹn. ẹ pẹ̀lẹ́ Mr. Sunday ẹ ṣe pẹ̀lẹ́ so kẹ́ bá wa fún àwọn ọmọ tí kò ní àmọ́ wọ́n tẹ̀ sí ìyá ah, ẹ ṣe gan alájà o ẹ ṣe ọlọ́run a máa wà pẹ̀lẹ́ yín náà o ẹ̀rí bá ti ṣe ìrọ́nà gbégbá o lílọ bíbọ̀ yín báyìí kò ní bí ọmọ aráyé inú ọlọ́run ò ní pa yín fún wa báyìí ṣé wàá ní gbogbo bẹ́ẹ̀ ṣe wàá mówó lápò yín tẹ́ fi ń tọ́jú àwọn ọmọ tí ò ní ìyá tí ò ní bàbá ah, ọlọ́run a máa san yín lẹ́sàn-án rè o àpò ṣàṣà mùrákì gbẹ o àpò yín kò ní gbẹ o ẹ kú sí wa ẹ ìtọ́jú ọlọ́run á wà pẹ̀lẹ́ yín náà mà lọ́lá títóbi ọlọ́run ọba àti ànábìwà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run á máa wà pẹ̀lú yín ẹ ṣe kan mà. ẹ wò ẹ̀yin náà ṣe ẹ̀rẹ̀kú tọ́jú wọn oyí oṣù tó ń bọ̀ ìta máa ṣe ó máa ju báyìí. àmín àmín ẹ̀yà làwọn ṣe é ṣe. kí ọlọ́run á máa wà pẹ̀lú yín o ẹ ráàánú gbà o àwọn iná ráàánú gbà o agbára ọlọ́run ẹ ṣe kan mà. Rukaya ti sọ ọmọlúwàbí o oho. eléyìí ju àánú àbínú funfun bíi ìgbà ìmọ̀ọ́rí. Rukaya ti sọ ọmọlúwàbí o bẹ́ẹ̀ ò rí. eléyìí ju àánú àbílẹ̀kùnkùn ìgbà mòórì mùsùlùmí òdodo ẹ̀fẹ̀ yìí gangan rúkàyà ti sọ ọmọlúwàbí o bẹ́ẹ̀ o eléyìí ju àhánú àbínú funfun bí ìgbà mòórì rúkàyà ti sọ ọmọlúwàbí o. ẹni ọlọ́run bàbùn kó bùnmi à ẹsẹ̀ mo dúpẹ́ o ẹlẹ́yinjú àhámọ́ àbínú fòfò bí ìgbà mú rí lùkàyà ti sọ ọmọlúwàbí o ẹgbẹ́ orí ẹlẹ́yinjú àhámọ́ àbínú fòfò bí ìgbà mú rí mùsùlùmí òdodo ẹ̀fẹ̀ yìí kọ́ mọ́ lùkàyà ti sọ ọmọlúwàbí o ẹgbẹ́ orí. Ah, ṣé torí ọ̀rọ̀ tí bọ́lá mi ṣe ń sunkún tó ń wá mi lójú bí ẹni wá gàrí mu báyìí ah, ah, àdúrà tó máa gbà fún ni pé kọ́lọ́hún fún lálàáfíà. omi hmm? mi jọ nífẹ̀ẹ́ hospital ọ̀nà mi bẹ́ẹ̀bì. Eh, kí ló dé o sá kúrò lọ́sítù. Jíbọ́lá ní kidney problem lọ́nà ni wọ́n wá nísìnyí ee o ti sọ bẹ́ẹ̀ náà ó sọ pé Jíbọ́lá ní kidney problem pé dónà ni wọ́n ń wá ọlọ́run àdúrà tá a máa gbà á sì ni pé kọ́lọ̀ jẹ́ kí wọ́n rí ẹni tó máa donate fún àná. <laughs> mo ti test ẹ̀gbọ́n ẹ̀ àmọ́ ṣùgbọ́n kò bá a mú tèmi tí wọ́n test òun ló bá a mú. ẹ kí ló ń ẹlẹ́dàá mi tí ẹ ló bá ta ṣe kí ni Ah, orí mi ẹlẹ́dàá mi ah, ọlọ́run o ṣé egbò ah, ah, ní ti fẹ̀mí rẹ̀ ni ṣé wọ́n wá rí ẹnì kankan nínú ẹbí wọn tó lè dé lèsì fún àfiwọ́ ẹlẹ́dàá mi ò ní rí ẹlẹ́dàá mi ò ní rí mo dúpẹ́ orí mi mo dúpẹ́ orí mi pé ẹ ò tí ì ṣègbéyàwó kí ni ìbá máa sọ sáré ìbá kẹ́pẹ́. wo wo wo yàtí sọ kíní kan fún mi jíbọ́lá ò ló jíbọ́lá mo fẹ́ kó gbàgbé ẹ̀ kí ló ń jẹ́ jíbọ́lá ah, ah. mi ò tiẹ̀ fẹ́ kó tiẹ̀ lọ́pọ̀ tiẹ̀ rírí láéláé ṣó yí ẹ àìmọye ogunlọ́gọ̀ ọkùnrin tó wà tó wà ń ta tó jẹ́ pé wàá ṣàwárọ̀ ni torí náà ṣe ni kó wá dìde bó ṣe wà yẹn sẹ́yìn kó o dìde kó o wọlé lọ kó o mú aṣọ tó dáa sí ara ẹ kó wá jáde kó rí ẹ kó ọmọbìnrin tún jáde ṣó ti yẹ ẹkú òṣùwọ̀n wá sùn dídé mú yín sọ fún ẹ yẹn ó gbọ́. ẹ ẹ mo ṣe sá yẹn ló dáa mo ṣe sá ló dáa nítorí ẹ̀jẹ̀ ni kò dìde sí i dídé. orí mi ò ó mà ṣe o ó ṣe tó fìyà jẹ mi màá ní fojú sunkún mi màá ní fara gbàrò lórí àwọn ọmọdé wọ̀nyí ṣe mo dúpẹ́ dídé dídé dídé ìdè burúkú ló ń dẹ̀ láàmú dídé kọ́ wọlé lọ ẹlẹ́dàá mi ó fẹ́ bá mi bá yé ọmọ mi jẹ́ olúwa elédùn máa lè ṣàánú fún mi má jẹ́ fojú sunkún má jẹ́ faragbà rẹ̀ lórí ọmọ mo ti jìṣẹ́ jìyà lórí àwọn ọmọdé mi ní faragbà rẹ̀ mi ní fojú sunkún lórí wọn. dókítà mi fọlọ́pàá mo fi jésù kristi bẹ̀ ọ́ mo bí màmá bẹ̀ ọ́ mo fò ògùn sàgbó mo fi gbogbo ẹ̀bẹ̀ dáhùn ọmọ yìí ọ̀gbọ́dọ̀ ṣàìsí wò ó wò ó sórí wọn ọdún méjì ọdún kò bá ń gbọ́ láì tẹ̀sùn gbọ́ ẹ̀gbẹ́ èrè. dókítà ìjọ ìmìlẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀jọ̀ ẹ̀ṣídà ló wà dókítà. mo ẹ̀gbẹ́ èrè o sórí. ẹ wò ó mo gbọ́ ṣe rí a ti ṣe nǹkan tí a ti gbìyànjú agbára wọn. ṣé ẹ mọ̀ pé nígbà tí ẹ ti gbélé dé. a ten sí a dẹ̀ fún ní first aid àmọ́ ní ìsìn owó ló lè ṣe. owó ẹ máa ní láti lọ wá. a tún wọ́wọ́ wá. gbèsè gbèsè gbèsè ilé mi ẹ ń wo. ẹ wò ẹ má jẹ ọpẹ o. Hmm? kò tún gbọ́dọ̀ pẹ. gbọ́dọ̀ pẹ. dókítà dọ́kítọ̀ dọ́kítọ̀ dọ́kítọ̀ ayé mi wọ́n ń ṣe mí ni ṣé mo sọ wọ́n ń ṣe mí ni nọ́ọ̀sì. síkọ̀ tá a máa ṣe sí sà ẹ máa lọ wó wá náà ni. Ah, gbèsè sọ̀kadì àbúrò gbọ́dọ̀ kú one. ọlẹ́kùn wọ́n ìbọ̀dà sáfíù. òjìdílé wọn dáàdì mo bá wọn lé. wọ́n ṣe kí ni. ọ̀gá náà jà tiẹ̀ lọ lé ṣùgbọ́n ọ̀nà lérè ọ̀rùn nínú ọ̀pọ̀lọpọ̀ àlékún èrè ọ̀nà lérè ọ̀nà. pàǹfẹ́ra ẹni nìfẹ́ dùn mọ́. èkùrọ́ hmm. lálábàákú ẹ̀wà àṣàpọ̀nlé ọ̀rọ̀ lásán ni. Ah. ṣé nítorí ipò tí mo wà nífẹ̀ẹ́kẹ́ mi fi lọ nífẹ̀ẹ́kẹ́ mi fi lọ láì bójú wẹ̀yìn. Jíbọ́lá mẹ́nu kúrò lọ́rọ̀ Fàdékẹ́ ni ó ṣe ti ẹni Ọlọ́run ṣe ètò dá fún wa. Hmm. Hmm. mo ti gbọ́ eh, mi ò bá wí kò fẹ́ ṣokú ọ̀sán gbọ̀ngbọ̀n ni. Hmm kò eh. sẹ́ni tó fẹ́ fi kídìnì sílẹ̀ bẹ́ẹ̀ kò ṣe é rà lọ́jà. sísítà mi eh? ẹ jọ ẹ ṣe kankan fún mi kí nìyẹn àbúrò mi. ẹ jọ ṣe mọ̀ pé ara mú ní ìyá lamẹ́ríkà tó wà báyìí. bẹ́ẹ̀ ni sísítà mi ẹ jọ tí títẹ̀ mi máa fi bọ́ lára mi máa sọ pé tí mo wà fún mọ́ mi ẹlẹ́dàá mi ò jẹ́ kí n kọ́kọ́ ṣe ọ̀dà mi ní sọ fún mọ́mí pé ààrẹ ò yá àmọ́ ìgbàgbọ́ mi á mú ẹ lára dá hmm. ò ní kù ìwọ kan lágbára ọlọ́run. Hmm. ló ṣe wá ń ṣe yín sí. ibi bá ṣe ń dùn mí. ẹgbẹ́ bíbá ń dùn mí. ṣé bí mo fọkàn yóò dùn yín gan. ó ń dùn mí gan. ẹ má ṣe yọnu dókítà ń bọ̀ wá attempt ní iṣẹ́ tí gbọ́. kí ló ṣe àná. pressure tẹ́lẹ̀ appendix ni wọ́n ní wọ́n ti san díẹ̀ lára owó owó wọn forty thousand láti balance. forty thousand. bẹ́ẹ̀ change to bá Okay, kẹfà fún mi inshallah. ṣe àtìlẹyìn wọn rọ̀ṣù wọn dé láàárọ̀ yìí ó dẹ̀ ẹ̀ka ti ṣe operation yìí lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn wọn wá owó náà. èló wà ní ten a ní kọ́ yìí deposit two hundred thousand ká lè bẹ̀rẹ̀ iṣẹ́ tá a máa nídìí fún gbogbo iṣẹ́ yẹn ó máa tó three fifty one. three hundred and fifty. bẹ́ẹ̀ni. bàbá ti dé sàlẹ̀ sí mi máa kọ́ check fún mi eléyìí kan bá mi fún àwọn family mi kí èsì wọn bá fẹ́ ra nǹkan pẹ́pẹ́pẹ́ tí wọ́n kọ́ check tí wọ́n fẹ́ kẹ́ bẹ̀rẹ̀ yìí ọlọ́wà fún mi lálàáfíà ìpínlẹ̀ ọba olómi náà wọ́n fún mi lálàáfíà. Ah, ẹjọ́ àwọn ń kọ́. ṣáwọn aṣọ operation fún wọn wà successful kọ́ lọ lé lóko. alihamdulilayi ọlọ́run máa ṣe ọ́ ọlọ́run máa ṣe ọlọ́run máa ṣe ọ́. ẹ ṣàdúpẹ́ mà. ẹ̀yin ẹ kú iṣẹ́ ẹ ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run kò ní fi gbogbo wa sílẹ̀ ẹ ṣàdúpẹ́ mà. olùwà ṣe é ṣe. staff ẹ kú iṣẹ́ wa. Shall we patient delay? kidney problem ló ní kidney wọn ti rupture. Subhanallah, kidney problem. So, èló ni tó náà mo fẹ́ gbà kí náà mo ṣe. Ìyá mi, ojú mà ti ti owó, kò ń ṣe báwa náà lówó, àlówó lọ́wọ́, àmọ́ ààrẹ ni tó máa donate kidney fún mi bẹ ṣe ń wo yìí ọmọ ìyá kan ṣoṣo tí mo ní ni káyé pé kídìní tèmi ó bá tiẹ̀ mu má ti fílẹ̀ tipẹ́. madam kò sí solution kan tá a lè ṣe lórí ẹ̀ tá a bá rí ẹni tí kidney ẹ̀ bá ti wọ́n torí kídùn yẹn ti rọ́pṣọ́ ti bàjẹ́ kọjá. <sighs> so the only remedy báyìí ni kárí dóná. yes madam. Rukaya ti ṣọmọlúwàbí o oho. ẹlẹ́yinjú àánú àbínú funfun bí gba ẹ̀mú orí. Rukaya ti ṣọmọlúwàbí o fẹ́ orí. ẹlẹ́yinjú àánú àbínú bí gba ẹ̀mú orí. kò sùn bí òdodo ẹgbẹ̀rún ọgbọ̀n. nígbà tẹ́mi ti wà lẹ́nu ọ̀nà látàrọ̀ tẹ́mi ń dá gbogbogbogbogbò délé rí ibú ẹ̀kọ́ tí ò sílẹ̀kùn kí ló dé. <coughs> mo mẹ́sàn kó rí adé. kí ló dé kí ni pọ́ wá bá mi sọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè dúró ni nítorí ṣẹlẹ̀. ayé ẹkún rẹ̀ ni mo fẹ́ sọ̀rọ̀ ẹkún yaria. torí ẹyin wẹrẹ ló sẹ olúwa ṣùgbọ́n wẹrẹ ọ̀dọ̀ ẹ̀ ń bọ̀ ẹkún ara wa lọ fẹ́ sọ ìlérí hmm, ibú yan má sọ kún èmi tara ẹnìkan òun ní kan san ọgbọ́. ńgbà tí jésù náà problem lérí àgbélé ó dìídì sọ ńgbà tí ó fàyè lẹ́nu. ó ní pé tóun òun ò tóun ẹ má sunkún òun tara yín ni ẹ sún. sọkún ààrẹ má sọkún tèmi torí pé ogún ọdún lẹ́yìn gbọ́ngbọ́n lókè. nítorí pé àwa ò ní kú ikú kíkú kan bí ọba ṣe yíyẹ ká ó ṣẹlẹ̀ gan ni ó sọ. kí n sọ ń ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ ni pé conditionally and directly olúwa níwájú ọlọ́run àti ènìyàn tí ò sí ẹni tí a lè pè jẹ́rìí rọ́ màmá àmì màdámù ǹdẹ̀ mú ẹ̀mí ara ni fúnra ara ni láì sí wàhálà ǹdẹ̀ fẹ́ tọrọ fọ́nìyàn. màdámù tọ̀dọ̀ wa. yèé ká a jọ gbẹlú rẹ. ẹ báwo ni wọ́n ṣe mọ̀. Eh, yẹmi ló jábí sí i ló jẹ́ kí ìmọ̀lẹ́wọ̀sẹ̀ mẹ́sàn-án kún rẹ̀ àpapọ̀. màdàmú wa yọ ẹ̀mí dọ̀wà láòkàn àyẹ̀ tó sì mọ̀ pé mi ò pé méjì ọwọ́ àfi ìṣètọ́rẹ àánú fèèyàn ẹ̀kẹ́ màdàmú ti kú nìní ah, ikú ló pè é o ikú eh, ló pè é o. kété yáyé yẹjọ yẹ nìkan kí mo yẹ sọkọlá tààrọ. ẹlẹ eh, ẹlẹ ẹlẹ ma. ah kí ló dé kí ló tẹ̀ pariwo bẹ́ẹ̀. jàmá màlẹ́kùn alájà. Ah. aleykum salaam. <laughs> ẹ̀yin pọ̀ láwọn àwàdà yìí ṣá tẹ bá ti ríyàn tẹ fẹ́ tọ owó báyìí pé mo kàn mọ̀ ṣe rádaràda ni ẹ kí ló dé ẹ ṣàjẹ́ ń wá kankan fún yín kébì mọ́ lọ́n tèmi. Ah, ẹ máa ṣeun ẹ máa ṣeun gbà ẹ jẹun adúgbẹ ẹ jẹun. ẹ bá yà á mọ́ra yín lọ́wọ́. Ah, ẹ wọ ẹ bá mi kí wọn ní kú tọ́nu ẹ gbọ́ ẹ káre láì <laughs> ẹ lẹ. wá sílẹ̀ ọ̀dẹ̀ lérí ẹ kú lópin o. gbogbogbò akọrin òsì nínú ọgbà tèmi ń bí èmi ò ní rògùn kú. ẹ ọ dàbí pé ọ̀fọ̀ ṣẹ̀ ń lé wọn lọ́hùn ní eléré ibú ni. kí ló wá ń ṣe ìwọ̀n tí wọ́n ti sunkún orí burúkú kí ló ń pẹ́ lẹ́kún ṣé o tún á rìn ìdì sí ni abẹ́ ò lẹ́kún ra nù. mi ò torí kò fẹ́ gbowó wa ń kéke orí burúkú kan. ẹ má bínú alájà. omi mu ọ sunkún ọlọ́run lóye. ìyá ni ìyá ni ìyá wa ìkú ló ìkú ló kùlù ìjà wò ọ̀pọ̀ màá ṣe arájà o. down calm down. doctor. Ah, ọlọ́run ti gbàkóso. operation yẹn wà successful àti ọ̀tún àtòsí life wọn save. ọlọ́run ṣeun àwọn méjèèjì yà ọ̀tún àtòsí ẹ ṣe doctor ṣé mo lè yọjú sí wọn báyìí sí. àánú ah, tán bá ti gbé wọn kúrò ní tíátà lọ sí ward ẹ lè wá yọjú wọn létà. ọlọ́run ṣeun ojú pẹ́lẹ́dàmẹ́ ojú pẹ́ ọpẹ́ ńlá ni o inú ìjà ẹ̀yà ńlá ni wọn láti ìgbà tó gbé wọn wọlé ẹbí náà gbẹ̀yìn bí mo ṣe jókòó sí báyìí alábíṣiríṣi ni mo ti lá mo ti là tó twenty ẹlẹ́dàá ìyá mi ẹlẹ́dàá bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ yín o mo ṣe ẹlẹ́dàá. nọ́ọ̀sì gba ọmọ adámi ní ẹ̀rọ. ẹni sùn àti nọ́ọ̀sì ẹ ṣe àdúpẹ́ o ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ ṣe ìdúpẹ́ kan ẹ dákun mo wá dókítà nínú orí wọn ní tí wọ́n wà. ẹ bàbá ẹ ní sùúrù dé bá rí dókítà ẹ ní sùúrù ọmọ tó dé ọwọ́ tíátà. ẹ ṣe pé tíátà ni wọ́n wá àbúrò àbí ọ ò ṣe wọlé ọsàn sára rẹ ti yá sá. dókítà ló dé. dókítà ló ti ẹ mọ̀ fún àgbà lẹ́ẹ̀mí ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ jèrè ẹ fèrè jẹ̀bọ ìbànújẹ́ ò ní kàn yín lágbára lọ ẹ ní tasọ̀ kàmọ́lẹ̀ ẹ dákun ẹni tó ṣe mí ní oríire bàtàbàtà báyìí tó sanwó ọmọ mi òun ò mọ̀ ní ìmọ̀ bí mo ṣe lè rí kí tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹni ó ṣe ní lóore tá a dúpẹ́ bí ọlọ́sà kó ni lẹ́rù lọ ní ẹ dákun. ok ẹni tí ó pè mí. ẹ yòó ó pè mí. ajé arúkayat. sọ ọmọ ni bẹ́ẹ̀ ni orúkọ ẹ̀yìn. Rúkàyà Rúkàyàtù ẹ dákun ẹ jọ̀ọ́ mo bẹ̀ ǹjẹ́ ẹ lè júwe àdírẹ́sì ilé wọn fún mi. Ṣẹ́rí bàbá àwọn kan ṣe tiwọn fọ́lọ́run ṣẹ́rí gbogbo nǹkan tẹ́ bèrè yìí wọ́n ní ẹni tó bá ti bèrè bẹ́ẹ̀ káṣà máa dúpẹ́ àdúrà nìkẹ́ yìí máa ràn ọ́ lọ́wọ́. káwọn ṣàdúrà fún bẹ́ẹ̀ agbẹnu ibikíbi tó o bá wà àlùbáríkà ọmọdé bọ́ ò ní sì jẹ́ ò ní sì mú ó kú kò gbogbo tó bá kó ọwọ́ rẹ tó bá fi ṣe báyìí ò ní fẹsẹ̀ tún ká díẹ̀ díẹ̀ ní agbára lọ ọlọ́run ẹ dàpọ̀ abẹ́lẹ̀ fún mi ní nọ́mbà rẹ kí n. ẹ má bọ́dà ṣọlá star agbóyè àwọn èèyàn tó ti ṣe fún lọ́dọ̀ wa ń bí báyìí wọ́n ṣe ń ṣòro tí wọ́n ní. ee lóòótọ́ ẹ dákun ẹ jẹ́ ìrìn àyín sí mo fẹ́ pàdé àmì kẹ́ ẹ sọ fún ẹ máa sọ fún pé mo ṣàdúrà fún o wípé ní agbára lọ́wọ́ ọlọ́kùn nípàdé eléni ni o ohun kúkú kò ní ṣẹlẹ̀ sí o kò ní pàdé alátakò ní agbára lọ́wọ́ ọlọ́pàá ojú òní erélédè kò ní fún pàtẹ́rẹ́ tẹ̀rẹ̀ ní kùjẹ́ ẹran ní agbára lọ́wọ́ ọlọ́run bó bá ti ń lù báyìí ọmọ ọdún ni ní agbára lọ́wọ́ ọlọ́run ohun kúkú kò ní ṣẹlẹ̀ sí ẹ bá mi fún ní àdúrà yẹn báwo la rẹ ń sìn. ara mi ti bá mi ti wà ó tó pẹ̀lẹ́. ẹ dákun mo ṣàkíyèsí kankan ẹyin tó rẹ̀ àpàdé ẹ̀ yìí pọ́pọ́n. bá mi fọkàn yín balẹ̀ nítorí àwọn òkè àfi mi sílẹ̀ jà. ẹ wò ṣẹ́rí ẹyin ojú ẹ̀ tẹ̀ ń sàn ó ti wà òkè gbogbo àwọn òògùn tá a bá ti ń lò fún lóòrèkóòrè ó máa bẹ́ tà dáadáa ẹ̀dẹ̀ máa yẹ kó jìnnà sí wa. kò ní jìnnà sí kò ní jìnnà sí so ẹ má dá wọn lówó sí ní kán ní sùúrù kan má dá wọn lówó sí. wọ́n máa fẹ́ sí ẹsẹ̀ pẹ̀lẹ́. yẹmi ibi tí wọ́n pẹ̀lú ọ̀gá ẹ̀ dì sí ó mà ká káàtì ẹ̀ nírú káyájú ò lè sọ fún mi ṣé kò yẹ kí wọ́n sọ. alájà mi ò fẹ́ kú ọkàn yìí sókè àti wípé ọlọ́run kí má jẹ́ kẹ́ ẹ gbọ́. ó kàyájú ó dágbére àbújá fún mi ilé ìwòsàn ló gbà wá olóhun tó lè la ẹ̀mí lọ ọlọ́màjò fojú àánú ẹ̀ kó bá mi ní nǹkan tó le tó báyìí. àlàjẹ màmí ẹ mọ̀ pé orí tí wọ́n bá ṣe nítorí ọlọ́run àti àdúgbò àwọn ọmọ sálálá wà ní wàsálà ìwọ ló máa ń bá dé yìí ìgbà mi ọkùnrin tí mo fi kí n máa ṣe lórí alhamdulillah alhamdulillah alhamdulillah rabbil alamin mo dúpẹ́ ọlọ́run pé mo tiẹ̀ torí ẹ láàyè gbogbo ìgbà ni mo máa ń bẹ lọ́hùn mi wípé gbogbo ìgbà lóhùn ti bá máa dùn ilé ayé kí má fọwọ́ mi gbọ́ mọ̀ sí i ǹjẹ́ ni mo sàárè yín ọ̀nì bọ́ bàtà fọ ìtẹ́nu ọ̀nà. Oúnjẹ tí mo ní kẹ́ ṣe tó fún mi àti mọ́mí. Mo ti gbé ìlọ látàárọ̀. Wọ́n sọ nígbà tí mo débẹ̀, àmọ́ sì tán mo gbé fún. Fún ẹ̀kọ́. Bọ́ọ̀ lórí. Bá ah, um, mi pe mánéjà rẹ̀. Ṣé mo fẹ́ mọ bí ṣe ń

Yes, ma. Ah. Sista Bukaya, vou mo ṣàdúpọ̀ lọ́gbà bí wọ́n ṣe. Èmi àti sista mi ló yẹ ká wá yọjú sí ni mo ní kí n dúró dé ni. Ẹ tutù wá bí. Ẹ tún ní kọ́ lọ́gbẹ́ ẹ̀kọ́. Èyí jẹ́ kó wa mi ò tí ì jẹ tán. Àǹtí náà ń kọ́ ni. Oh, okay. Yeah, how much ẹ kì í ṣọmọ àlè o ọ̀rọ̀ yín náà ni àǹsọ lọ́wọ́ tẹ fi wọlé. ẹ̀yà. mo àǹtí kí ló tẹ̀ ń ṣe báyìí ṣé bí mo ti sọ fún pé kẹ́ yé ṣe wàhálà mọ́ pé anything tá a méjèèjì bá máa jẹ mo máa máa gbé wá. ẹ wo sista Rukayat ẹ ṣe gan mo dúpẹ́ Ọlọ́run nìkan ló lè bá wa dúpẹ́ fún yín ẹ ṣe wá lórí ẹ̀mí ẹ tún fowó ṣe ẹ fi ara ṣe ẹrù kì í pa òṣùká ẹsẹ̀ kì í pa ilẹ̀ lágbára ọlọ́run orí ṣíṣe ò pa yín o. ẹ wo ọlọ́run ní ká máa dúpẹ́ fún ọlọ́run ní ká máa dúpẹ́ fún. alájà ti dé mà alájà ti dé mà. àmọ́ gbogbo nǹkan tí mo ní kó organize nǹkan. owó tíkẹ́ẹ̀tì. ok ẹ jọ máa gbàdá wa ẹ jọ ìfọwọ́ṣẹ́ ẹ pẹ̀lẹ́ ayé mi dẹ̀ wá fà yín <laughs> ẹ pẹ̀lẹ́. ẹ lóòótọ́ ẹ ti wà òkè àmọ́ ṣe rí tá a bá fi dùdà àti wá ń bíbá ṣe ló yẹ kẹ́ ṣe relax kẹ́ sinmi dáadáa àmọ́ ojú yín tí mò ń wò yìí ó jọ pé ojú ilé ti ń kan yín. dókítà kò sí rọ́ nínú ọ̀rọ̀ yẹn ó ní àwọn nǹkan kan tó yẹ kí n ti ṣe ní orí ọ̀rọ̀ ibi mi then ó tún àwọn important things tó yẹ kí n ti ṣe láti jọ ẹ̀. ibi tí mo lọ gan-an ni ṣẹ́ni tẹ́ bá ti délé báyìí ẹ ní láti yẹra fún wàhálà kẹ́ sinmi dáadáa kẹ̀dẹ̀ rí i pé ẹ jìnnà sọ́dọ̀ àwa mi báyìí mo wá síbi déédéé. Ah, ẹ wo dókítà mo promise yín pé máa sinmi dáadáa àṣebí ah, oníṣàngó tójó tí ó ta àbùkù ṣàngó kọ́ àbùkù ara ẹni ṣebí ti tèmi náà lè ń bá mi sọ ẹ wò mo wá ń fi àsìkò ìdáyín lójú wípé mo máa make sure pé mo wá fún medical check up mi all the time. ẹ pẹ̀lẹ́ ẹ tí kí a. ọ̀rẹ́ tó bá ní omi ló máa ṣẹ̀jà jìnnà má jiyàn o tó máa sọ fún mi pé Fèyíkẹ́mi ló máa ṣe nǹkan tó tó yẹn fún ẹ máa sọ pé irọ́ ni o ládùúrú bó ṣe máa ń fẹ́ lójú fẹ́ ní mọ́tò ah obìnrin. Dèjì ẹni kì í ṣèfẹ́ wọ́n ní a lè fojú ẹni ká fi mọ̀ wá ẹni. abájíjú tá a ṣe bí ẹni kú ìgbà yẹn la tó máa mọ ẹni tó máa ṣe léde lẹ́yìn ẹni tírú eléyìí ò bá ṣẹlẹ̀ báwọn mo ṣe fẹ́ mọ orú ọmọ tí Fèyíkẹ́mi jẹ́ ó ṣe jẹ́ ká dúpẹ́ fọlọ́. n ah, bẹ dúpẹ́ o n bẹ dúpẹ́ fọlọ́ pẹ̀lẹ́. ẹ ká sọ. Ah, ẹ ká sọ. anyway mo ní kí wọ́n dágbére fún mi pé mo ti ń lọ́ọ́ tèmi sọ̀sùn. <laughs> àbíọ ẹ wo mm, oúnjẹ tẹ máa jẹ títí tẹ máa fi kúrò ń bẹ pa máa máa gbé wá fún yín and if you need anything please don't hesitate to call me ṣe gbọ́. Um, Dèjì wo àǹtí tí mo sọ fún ẹ nìyẹn bá mi dúpẹ́ lọ́wọ́ wọn gidigidi gan. ẹ ṣe gan ẹ kó àdúró tiwa ọlọ́run nífẹ̀ẹ́ iná sílẹ̀. ẹ wo nǹkan Rúkàyà ti lórúkọ mi àtẹ̀yìn náà ẹ̀yin méjì ni mò ń bá wí o ẹ̀yin máa lo ẹ àbí wọn àbẹ́yìn fún mi mọ́ ṣe ti gbọ́. anyway i take care of you mo ti fẹ́ máa lọ. ṣe àǹtí um, mo lè fẹ́ bá yín sọ̀rọ̀ fún mi did you just have excuse me. ẹ ti ẹ bọ̀ ya. so kí lè tún ní ìdí. ẹ ṣe no um, mo fẹ́ tọrọ ìfọkàn lọ́wọ́ and mo dẹ̀ fẹ́ ẹ má bínú sorry mo fẹ́ tọrọ nǹkankan lọ́wọ́ ẹ mo dẹ̀ fẹ́ jẹ́ kó fún mi. ìwọ anything tẹ bá fẹ́ ẹ jẹ́ kí n mọ̀ kò sí nǹkan tá a mú wáyé kò dé sí nǹkan tá a máa mú lọ sọ́run. mo fẹ́ kẹ́ jẹ́ ah, mo fẹ́ kó jẹ́ ìyàwó ilé what? ẹ wò irú àwàdà wo yẹn. Ah, no no no no ah mi ń ṣàwàdà. Aku sini Yeah. Yeah. Don't touch me. Don't. Kí ló ṣe ń mà? Kí ló ṣe? Ah, kí ló ṣe fún ọ? kí ṣẹlẹ̀ kí ṣẹlẹ̀. àǹtí Rúkà Rúkà kí ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́. kí ni. jókòó jókòó jókòó. lóòótọ́ ọmọ mo ń láti kí wọn dáadáa ni. alright sista mi ẹ wo ọjọ́ ló ń pẹ́ pàdé kì í jìnnà ní agbára ti ọlọ́run come this december táwọn wò tó ń wò wáyé this my lovely baby ọmọ tí ẹ ń wo ìmọ̀ alágbàríkà èdè sí ìlú orúkọ ẹ ẹ máa ṣe wedding fèmí àti ẹ ní december ìlágbára ọlọ́run ṣó yẹ wá ní ọdún sílẹ̀ this my sister ọmọ ìyá mi ọmọ bàbá mi tí wọ́n bá ń pe adékúnlé tí àwọn ilé yóò bá dáhùn ìdáhùn o ìyàwó mi. ẹ ra màá. kásán ọjọ́ mẹ́ta. ọjọ́ kan so mo ń kọjá lọ ni mo ní kí n kọ́ pé kí n introduce ẹ sí. òkè ọlọ́run ṣe o àmọ́ o ní láti wá rí mi padà níta a lè sọ̀rọ̀ bẹ́tà. kò sí problem èmi náà ò fẹ́ gba táì nílẹ̀ ìmúṣẹ́ i know you are duty mo kàn ní kí n hop in yẹ̀wò so màá rí ní pẹ̀sìpẹ̀sì ṣá so my sister. ẹ ṣe máa. so that mo gbàgbé àwọn phones mi sí ọ́fíìsì àǹtí. ok so you take wọn. ẹ jẹ́ kí n lọ bí èkó wa. no don't worry jẹ́ sáré lọ kó wọn mò ń bọ̀ ń sìn. ṣé wọn bó ṣe jẹ́ sinmi ṣá bẹ́ẹ̀ ni mo mọ̀ ó sọ fún mi mọ́. ọmọ ìyá mi ni o. Ah, ìjọ ń dúró ọgbọ́n mú mi gbọ́dọ̀ ìjọ ń wo gbogbo àṣírí wa ẹ pa mí sílé ẹ má pa mí síta ìjọ mà. ok kò burú kò sí wàhálà kò sí wàhálà máa lọ. ẹ ṣú ọmọ. kò sí wàhálà. ẹ ṣe mo dúpẹ́ mọ́. ọ̀ṣẹ́ kí ló máa lọ kò sí wàhálà sí ṣé mo dúpẹ́ ó ga ọ lẹ́yìn ìgbà tó ti bà ilé ara ẹ̀ jẹ́ tán wá fẹ́ takú sílé àbúrò. ṣe lóde kan tẹ̀ ń lọ ni. ẹni náà sọ bẹ́ẹ̀ ṣètò bí ẹni náà ṣe ń béèrè ọ́fíìsì ni mo wà ní mo rí tó kọ̀ pé n bẹ kí sàmì ọkọ̀ kí má bọ̀. n bá dọ̀dọ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ àyà mi tiẹ̀ kó kọjá ló bá ní iléyà iléyà iléyà báyé délé àtìgbà tá a ti délé yẹn báyìí ló ti ń wọlé ló ń bọ́ta ló ń pààrọ̀ aṣọ bí ọ̀gá má ìbò ló dá ìbò là ń lọ ló bá ní abẹ́dọ̀dọ̀ òkun. ọkùnrin ta ló tún jẹ́ queen. ah Rukayat ni queen ẹ sista mi mo ti mọ ọ́fíìsì ẹ mo dẹ fẹ́ lọ impress ẹ i mean. <laughs> ojú ewábi kan jókòó ara ẹ jẹ alá tí ò lè ṣe wo ló ń rọ káàkiri ṣé bọ́mọbìnrin ti sọ fún ẹ pé òun ò lè fẹ́ ẹ kí ló wá tún wá lọ́bẹ̀ jọ ṣé wúrẹ́ ni ẹ ni. àǹtí kò lè gbọ́ kò lè gbọ́ láéláé kò sí nǹkan tẹ́lẹ̀ bá sọ tó máa gbọ́ lórí ọ̀rọ̀ mọ́ ọ̀sẹ̀ tó kọjá ń bi lèmi àti ẹṣin lọ sí ìtìrì lápàdé ọmọ náà ló bá sáré lọ ló bá ń gbọ́ kuru ló ń pakuru wọn káàkiri ló bá lọ bọ́mu náà ìyẹn wọ́nlẹ̀ tuurutu ẹsẹ̀ òkanlẹ̀ nígbà tí ìyẹn jáwé etí ìyẹn tó fi sílẹ̀ lórí dúró nìyẹn wọ mọ́tò ló bá lọ ojú tọ̀rẹ́ mi ojú tèmi náà. lẹ́nu ẹ sàn newscaster àyàn máa jẹ ìwọn obìnrin ló máa ń fún ọkùnrin níṣó ọkùnrin àtúntò máa try máa try ẹ fọkànbalẹ̀ ọlọ́run ìròyìn ayọ̀ ni máa mú wálé trust me jà lọ. ẹ ti ṣe jẹ́ pàkúrú mọ́ ìròyìn ayọ̀ ni màá mú wá báyìí. yà á lọ. ọ̀rọ̀. ọ̀rọ̀ ìfẹ́ yíyàtọ̀ kúrú nínú tó bá tán ni àmàlùmí òtútù. I love you, I love you with my heart. Jọ̀wọ́ jẹ́ tèmi. Gbọ́n mánéjà, kí ló tí ò fún Mr. Dijare ní àwọn ọjà tí wọ́n fẹ́? He's been our customer for years ẹ má bínú wọn kò rí bẹ́ẹ̀ mr Adéjàre tẹ́lẹ̀ tó bá ti kọjá fún mi within three months mr Adéjàre wọn kò lè but èyí ta kó fún wọn the last time ó take wọn six or seven months kan tó kówó wá ìdí nìyẹn tí mo fi sọ wípé seventy percent ká tó kọjá fún. ah ah manager ṣé bí mo ti ṣàlàyé fún yín tẹ́lẹ̀ anyway ajá nǹkan tó ṣẹlẹ̀ ni wípé dọ́là tó rise òun ló jẹ́ kí ọjà yẹn kó fọ́ mọ́ wa lọ́wọ́ akọ́kọ́ ní láti dá dúró bóyá ó máa normal ìgbà tó dẹ̀ lọ́lẹ̀ díẹ̀ làwọn náà lè ṣẹ̀ṣẹ̀ rí ọjà yẹn tà bóyá nǹkan tí mánéjà rí tó fi fíl pa ní iṣu pẹ̀lú yín nìyẹn in fact èmi gangan bí ìgbà tó jẹ́ pé mi ò rí èrè kankan lórí ọjà yẹn <sighs> anyway mo understand um, firstly um, ẹ má bínú pé wọ́n ṣe báyìí sí yín ẹ mọ̀ pé òun náà ń ṣiṣẹ́ níbí ni so kí lè fẹ́ ká ṣe fún yín sí. ṣe wọ́n ní experience is the best teacher um, pẹ̀lú gbogbo experience táwa náà ti ní so a ti gbọ́n àwọn ọgbọ́n oríṣiríṣi tí a lè máa gbà láti máa jẹ́ kí ọjà yẹn kó máa yá ní ọwọ́ wa so irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò ní ṣẹlẹ̀ mọ́ nǹkan tí mo kàn fẹ́ jẹ́ kẹ́ ṣe fún mi ni pé just give me another chance. another chance. yes. <laughs> Mr. Dejare, another chance. Yes, ma'am. um, manager ẹ fún wọn anything and everything tó buffet. Mr. Jejare, I'm gonna take you for your words. Edema, do you tell me? Inshallah, I won't disappoint you. Okay. Jazakumullah khairan. Ami wa yakum. Ma salam. Be Thank you. Jibola kí ni ṣe níbi ṣé mo ti sọ fún pé kò yẹ síbi. lórí nǹkan tí mo ti ń bẹ sọ náà ni. excuse me get out of my office please. ok o rántí ọ̀rẹ́ mi yẹn ọ̀rẹ́ mi. get out of. Chibola. me. Jíbọ́lá. Jíbọ́lá mo mọ̀ pé ọ̀rọ̀ olùkàyà ti lọ rò ṣé o fẹ́ gbọ́ mi irú ọlọ́run ni ò sí irú èèyàn pọ̀ jaburata bí iyanrìn òkun àbúrò mi òde ajáwó lápọ̀ tí oyún kò gbómi lákàná. kọjá abẹ ṣe ń rọra sọ yìí àmín mo gbà pé irú ọlọ́run ni ò sí ṣùgbọ́n àwọn ẹ̀dá kan wà láyé yìí tó jẹ́ wípé ẹ̀ẹ̀kan lọ́dún lè máa rí wọn thousands of years to come ẹ̀ ní wọn irú ẹ̀dá bẹ́ẹ̀ ni rúkàyà ti hàn ìfẹ́ tí mo ní sí rúkàyà tó ṣe fẹnu sọ ọlọ́run. ẹ ẹ ọ̀dà ọ̀rẹ́ kúkú yé mi ṣé nítorí pé rúkàyà ti fún ẹ ní kidney ló ṣe rò pé kò sí ẹni tí o lè fẹ́ àfi òun. sísá mi àbákú láṣọ ewúrẹ́ ẹ wò. sísá mi àfi kí n fẹ́ rúkàyà tó bí bẹ́ẹ̀ kọ́. bí bẹ́ẹ̀ kọ́ kí ni. bí bẹ́ẹ̀ kọ́ ẹ wo gbogbo ọ̀nà tẹ bá lè gbà ẹ jẹ́ kí n fẹ́ rúkàyà tó. ẹ gbà mí jíbọ́lá bí bẹ́ẹ̀ kọ́ kí ni mo dáràn ó rẹ̀ pé kidney ti ọmọbìnrin yìí fún àbúrò mi so ìlú ló máa tẹ̀lé fún mi. ó ṣe wọ price máa tà fún ẹ ní one hundred thirty five thousand naira. ọmọ pé mi ò lè kí n lò all the time it's just once in a while. kò yẹ kí lè jù seventy sí eighty lọ. Uh-uh. alájà ọ̀fẹ́ ni ó má dá alájà ló ń darí so ó fẹ́ máa ta ọjà aráàta fún mi fún mi. ọ̀rẹ́ mi ṣé o mọ̀ pé mi lè tajà aráàta fún ẹ alájà ẹ̀rọ ilé. ó máa bá yín náà òun máa jẹ́. báwa lè kun alájà méje ẹ̀rọ̀lẹ́ ẹ̀kúkú ẹ má ní mo interrogate tàbí ẹ mo interrupt ẹ mo já wọlé ẹ má bínú ẹ̀yin alájà kékeré ẹ̀yin lẹni messenger mẹ́sẹ̀njà tẹ nínú ẹ̀ ni wípé ọkùnrin nẹ̀gbẹ̀nẹ̀gbẹ̀ gíga dúdú kan báyìí bìnẹ̀bìnẹ̀ tí mo ní ó gbé òdòdó àbí fúláwà ṣọwá fún yín níjẹta nì ń lọ bá tán wálé èmi èmi o kémi ó torí ọlọ́run ọba o ẹ̀mí gbọ́dọ̀ jíṣẹ́ ibi iṣẹ́ ni mo gbọ́dọ̀ fi jẹ́ ni kí n bá èmi gbé ẹ̀bùn yìí fún ẹ̀yin òun mọ́ni àláyéláyé. mo kọ́kọ́ ya ni mi ò gbà torí pé ẹrù náà ni mo fi padé lé gbé wá. kí ni mo sọ fún yín mo sọ fún yín pé kẹ́yìn máa gba nǹkan kan lọ́wọ́ ọmọkùnrin yẹn àbí anybody mọ́ ó yẹ lọ dà síta. ẹ ẹ sọ bẹ́ẹ̀ lóòótọ́ mọ́ mo gbọ́ pé ẹ ní kí n má gbà kẹ́ lọ́wọ́ ẹ̀ àmọ́ nǹkan tí ó jẹ́ kèmi ọgbà ni wípé ó bẹ̀bẹ̀ ó yíra mọ́lẹ̀ ó pora méèpẹ̀ ó tàkìtì ó dorí kodò àti pé pàápàá ńgbà tó ti sáyọ̀ ń da pé kìí ṣe bọ́ǹbù lọ́wọ́ ìyẹn ló jẹ́ wá nínú alájà olómọ ọkọ tó rí ṣá. tóyọ̀sí máa bá rúkàyà tó sọ̀rọ̀ kì í fẹ́ rọ́kùnrin sójú ara lótìtọ́ ojú ẹ̀ ti rí tó lè pọ̀rọ̀ lọ́kùnrin dé àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọkọ náà ni ó ṣe àpadà fẹ́ bíbí ni mo lè bí lọ́rùn ó lè di dandan kó lọ bìí mi ò dé dákẹ́ àdúrà lé lórí mo mọ̀ pé ọjọ́ kan ọjọ́ kan ṣá àdúrà mi á gbà lé lórí. Ah, àmì o màmá iṣẹ́ má bá sọ̀rọ̀ mo pé lágbára ọlọ́run ohun kan tẹ́ ń fẹ́ ọlọ́run á ṣe fún àdúrà yìí náà á gbà lórí ẹ̀ ẹ má bínú. ẹ̀ẹ́n kó tútù yẹn ló ṣẹlẹ̀ and you can't call me so kátẹ́mi ò fẹ́ jẹ́ kí sísá mi mọ̀ pé kó fi pamọ́ fún mi kẹ́ gbé mi. <laughs> ẹ wo àǹtí ẹ jẹ́ ká máa dúpẹ́ fọlọ́run tẹ́yìn gan bá rí Jíbọ́lá nísìn ẹ ní mọ̀ pa àìsàn kankan ṣe rí o. well ọpẹ́ ni fọ́lọ́run torí gbogbo ìgbà máa pe sìstá mi láti London pé báwo ni wàá ní ọ̀rọ̀ wedding Jíbọ́lá ó ló dìgbà táwọn bá dé kan tó mọ́jọ́. ṣé bí wọn fẹ́ padà wá wọn ni àwọn náà mọ̀ ọ́ ta nìyẹn. ẹ fẹ́ kẹ́mi jọ nítorí Ọlọ́run kí ló ń wá o ṣé ó sọ nǹkan nù ní àbí ìgbàgbé nǹkan sínú ilé tó wà mú àǹtí ẹjọ́ ẹ má I know I've done a great mistake Mama. You don't bẹ́ẹ̀. gbé gbogbo ẹnu ẹ sọ̀rùn wo if you don't get out now see mo bá kọlù ẹ wàá rò pé tí ó là kọlù ẹ ni wàá wó wó wó so right now get out. báwo ló ń Go ṣe kó sọ̀tà ló ṣe ọmọ ṣe rí ìwé náà go ká gbó sùpọ̀ ọmọdé ẹ̀. ìyàwó àfẹ́sọ́nà jíbọ́lá ni bó mo rí dúkẹ́ láyéláyé wọn ò lè fẹ́ra wọn mọ́ ta ló mọ̀ bí àwọn tẹ̀ fún lóògùn wádà sílẹ̀ ni. kí ló ń ṣẹlẹ̀ tẹ́ sọ́ǹtì ẹ̀yẹ ṣàmọ̀ mi ti ní ọkùnrin. ọ̀rẹ́ mi Désiré baby tí wọ́n máa fi December báyìí ọ̀rẹ́ mi dìyàwó nìyẹn o. ah bó ṣe máa jẹ́ gangan nìyẹn kí ló ń sọ yìí ilé ọkọ yà wò ó ayé á gbọ́ ọ̀ràn I'm happy for you. Thank you, darling. hey, táìmù wò yìí. Déètì rẹ̀ ni. Ọ̀gá. Báwo ni wọ́n ah, time no see. Ṣé wàá kẹ̀? ọ̀rẹ́ mi jókòó jókòó jókòó kí ló wá ṣe mí. ó mà ga o ṣé màá tún rí eré nìyí. ẹ̀mí lórí yìí o. mo ti wẹ̀ tipẹ́. you don't mean it èmi gan ti ń wẹ ẹ tipẹ́ ọ̀rẹ́ mi mo máa ṣe ìyàwó ní dísẹmbà. Ah, ọ̀rẹ́ mi congrats o ṣe o máa ṣe o and right person. Um, Dekunle of course. Dekunle. Yeah. Dekunle wo. ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ nìkan bá da fánù ẹnìkan ló máa ń kọ. dípò ṣe pé gbogbo ohun tí mo ti ń gbọ́ nípa Dekunle pé o fẹ́ fẹ́ Dekunle ọkọ orúkọ àyà ṣé lóòótọ́ ni. kí ló ń sọ yìí ọ̀rẹ́ mi gbàgbé bó ṣe ṣẹlẹ̀ fi gbogbo yẹn sílẹ̀ wedding yìí gangan ni kò jẹ́ ká plan báyìí ìyẹn gangan ló wà important àbí kí ló ní mo wí. ó dẹ̀ wo òdẹ̀ sọ̀rọ̀ máa ọbẹ̀ bí iná kí ló fẹ́ kí n sọ sójú ọmọ ìyá ẹ̀yìn àbójọ́ màbẹ́ ọmọ baby go ahead. tó bá ṣe irú èkó tó lè gbà ṣé wọn náà lè gbà ẹ lè ìwà lẹ̀sìn ṣẹ́ òrùka yìí wù ní ó mú wà mọ́ lẹ́sìn yìí o ẹlẹ́yinjú àánú ni abínú funfun bí gbà ẹ mu pretty girl ni ṣùgbọ́n kò fẹ́ wá ṣe é. ẹ jọ̀ọ́ mọ́mì ẹ má bínú pé mo fẹ́ gbà nínú àsìkò yín díẹ̀ mo fọlọ́run bàbẹ̀ yín ẹ nǹkan tí mo fẹ́ bá yín sọ ó ṣe pàtàkì ó dẹ̀ ń dààmú mi gidigidi gan ni. ló lè tó yẹn. ọmọbìnrin kan ni màá ọmọbìnrin tí mo ń sọ yìí mo nífẹ̀ẹ́ dé góńgó ẹ̀mí mi ni látijọ́ tí mo ti fi ojú mi rí ọmọbìnrin náà mi ò gbádùn ìfẹ́ ń dààmú mi gidigidi gan ni tí bá ń sùn òun ni màá rí tí bá ń jẹun òun ni màá rí kódà kí n má rìn lọ ọmọbìnrin yìí ni má rí mo dẹ̀ gbìyànjú títí títí láti bá ọmọbìnrin yìí sọ̀rọ̀ ìfẹ́ ọmọbìnrin yìí ò fẹ́ rí mi lákìtọ̀ rárá kò fẹ́ rí ojú mi rárá rárá ni mo dẹ̀ tún gbàdúrà mo gbìyànjú pé bóyá kífẹ́ ẹ̀ tiẹ̀ kúrò lọ́kàn mi àmọ́ bí mo ṣe ń gbàdúrà pé kókó bẹ́ẹ̀ ló ń pọ̀ sí ẹ jọ̀ọ́ máa ẹ̀yin nìkan dẹ̀lẹ́ ṣiṣẹ́ yìí fún mi ẹ torí ọlọ́run ọba mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ lórí ọmọbìnrin yìí. káwá lọmọbìnrin náà nínú àṣà láti wáyé. Ah, rúkàyà tọmọ yín ni obìnrin náà. Ah, ṣé rúkàyà ti bì kan náà. bẹ́ẹ̀ ni màá rúkàyà ti ní ìfẹ́ tí mo ní sì kò ń ṣèfẹ́ tán. ẹ jọ torí Ọlọ́run alájà ìṣàánú ẹ jọ. lótìtọ́ ìgbà àkọ́kọ́ tí máa kọ́kọ́ rí ẹ̀ nù kò dẹ̀ rí ẹni ìrì ọmọlúwàbí ó rí ẹni ìrì ẹni tó responsible ọmọ ẹni ò lè dáa títí ká ní kó má fọkọ lótìtọ́ a lè fipá mẹ́sìn lódò ṣùgbọ́n a lè fipá kẹnu ẹ̀ bomi ó kò jẹ́ pé ẹ̀yin ọ̀rọ̀ ọmọ ọ̀sìn ń ṣá. ẹ mọ mi mo mọ ibi tẹ fẹ́ sọ̀rọ̀ lọ ṣùgbọ́n <laughs> èmi ọmọkùnrin tí mo dúró síwájú yìí mi ò kí ń ṣọkùnrin bẹ́ẹ̀ rárá ni. Ah, ṣé bẹ́ẹ̀ mi ni mo gbéra mi wá síwájú ẹ̀yin tẹ́ ìyá yìí mo fẹ́ yẹ kẹ́ mọ̀ mí ni ẹ wo ìfẹ́ lẹ́yẹlé ni mo ní sí i mo fi ọlọ́run búra mi ò ní ṣe rúkà báṣubàṣu rárá ẹ yọ̀ǹda ẹ fún mi ẹ jọ mo fọlọ́run bá bẹ̀ yín ẹ jọ. ẹ ó dà ó ti wá. ẹ ṣe má ẹ ṣe má ẹ ṣe ẹ ṣe má. ìyá rẹ̀ pàdé ni wọ́n tó sọ fún ẹ̀yẹ̀ gbà bẹ́ẹ̀. Ajíbọ́lá ló sọ gbogbo eléyìí a jẹ́ wípé nǹkan ṣe ọmọkùnrin náà. nǹkan kò ṣe o Rukayat nǹkan kò ṣe ọmọkùnrin o bí mo ṣe rí tó sọ̀rọ̀ tánútánú ó fi hàn dájú wípé ọmọkùnrin yẹn ó ní nǹkan ṣe. ìyẹn Ajíbọ́lá náà ó dàbí pé ọmọkùnrin náà ó ń yọ nǹkan hmm. Ajíbọ́lá ò mú nǹkan kan. èyí ni sí nìṣe ni lọ́jọ́ ó dára lọ́mọkùnrin kò kúrú jù kò dẹ̀ tún ga jù ọ̀rọ̀ ẹnu ẹ̀ tutù ìmọ̀ rẹ̀ dẹ̀ tún wà òkè ó hàn sọ̀mù. ẹ wo àǹtí mi ẹ jọ nítorí Ọlọ́run ẹ jọ èyí wù mí òwò ló ń jẹ́ kí ọmọ ìyá méjì ṣe tiwọn lọ́tọ̀ọ̀tọ̀ ẹ jọ ọ̀nà ṣe tipátipá ni ẹ jọ. wúkàyà ẹ jọ àǹtí mi ẹ jọ. look at it. mọ̀mọ́ ẹ sọ̀rọ̀ ni. ibo orí mi kí ni mo fẹ́ sọ. ṣọmọ yóò wá ní lọ́kọ̀ máa ní. Ah, kọ́ ni mo ní sí ọkọ̀ ìfẹ́ àdàbà. owó jíbọ́lá ó ti ń sú èmi báyìí láti ọ̀sán láti wà ń bí báyìí ilẹ̀ ló ti kọ́rọ̀ wa má lọ dàbí ẹni tó ń wò ṣẹ́jú àkàn ó máa pẹ́ létí omi o. wo má bínú jẹ́ ká dúró díẹ̀ sí pàdé mi jọ. ká dúró díẹ̀ sí. jọ̀ọ́ kí ló fún ẹ ní ìdánilójú pé o máa rí ọmọ yẹn lẹ́nu àti pé gan ṣé àwọn gate man tó sọ fún ẹ pé kò sí nílé ìwọ mọ̀ bóyá òun ló sọ fún ẹ pé kan sọ fún ẹ pé òun ò sí nílé. Ah, irọ́ irọ́ irọ́ torí kò possible láíláí gba tí mo bi gate man yẹn sọ fún mi pé um, kò sí àyè èmi náà wá yọjú wo ní oh, compound yẹn mo rí i pé kò sí mọ́tò ẹ̀ níbẹ̀ and kò possible kó jáde láì má gbé mọ́tò dání náà. ó lágbára tó ti ń sọ láíláí ó ti mọ̀ owó ẹ̀ tẹ́lẹ̀ ni. lẹ́yìn tí mò wá ah, èmi ṣiṣẹ́ lórí ẹ̀ ni ó mọ̀ fún òun lè mọ̀ fún mò ń ṣọ̀hún kò possible kò possible. wo pl ló lọ yẹn. ó mi dúró náà ló dáa jọ̀wọ́ ẹ sílẹ̀kùn jọ. ọmọ mi ọlá mi dùn confidence ti wà pa Ọlọ́run <laughs> ní ìlú olúwa ràn mí lọ́wọ́ dé àríyá lọ́wọ́ mo bọ̀ mo bọ̀ mo máa dúró mo bọ̀ Déjì. ṣùgbọ́n láì la ṣe tán ni wọ́n jí mi. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Salam alaikum. Wa alaikum salam. Ìwọ kìí fèrè. Má wọ̀rí very soon máa tó join wa. Ẹ má bínú pé mo pẹ́. Mm-hmm. Sunday ló jẹ́ kí n pè. Gbogbo nǹkan tẹ́mi lọ́jà ni mo ti rà. Mm-hmm. Má yẹ ọ̀pọ̀ tèmi gan ní ọ̀fọ̀ àìmọ ti rà ó ní mò ń jó dé àti lónìí máa gbé mi. òun má dò nira ṣe lọ́hùn àti ọ̀sán ni mo ti wọ́n lọ sí àná pàjá wọn á ní tó bá ti ń bọ̀ kó bá mi yàgbé ẹ̀ mo pe fóònù ẹ̀ láìpẹ́ ìsìn ló sọ fún mi pé òun wà nínú traffic ẹ̀ èmi dẹ̀ mọ̀ pé rọ́ọ̀lù ń pa bọ̀ ìwọ ṣáà bá mi lọ sí kìjì kó bá mi dáná ebi ń pa mi. yes ma ọlọ́jà tí a ti ń kọ́. mo lọ sí Ìbàdàn mo lọ bá èèyàn ṣèlú wọn máa dé títí ọ̀sán yàrá kíkí lẹ mo sílẹ̀kùn fún mọ́tò bẹ̀rẹ̀ tó gbẹ́ mọ́tò ọ̀lẹ́ alákòbábọ̀ ní sẹ́fẹ́ gbàṣẹ́ lọ́wọ́ mi ni sẹ́yìn ilé mi ni ẹni dẹ afọdí kó bá yẹ ilé mi sẹ́fẹ́ gbàṣẹ́ lọ́wọ́ ni. nígbà tí mo ti sọ fún yín pé wọ́n wà ní tí gẹ́tìmá sọ wípé wọn ò sí ilé tí lá máa gbọ́ ẹ mọ̀ pé mi ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni. Ah, no no no kò yẹ kó náà pẹ̀lú ọ̀bọ jáwèrà náà he is behaving like a fool i mean. èbó eh, èbó kí ló dé kí ló dé tí agídí ń yọ yín lẹ́nu bá eh, alárajọ fún yín ó ní pé tọ̀ ń wọ̀n sílé ó fi èdè yorùbá tó jẹ́ tiwantiwa èdè ọ̀yọ́ mọ̀ ṣe ìkóbi sọ ẹ̀gbọ́ eléyìí náà tó bá gbé ọgbọ́n lu èdè tí ò sí nínú máàpù òun náà fi sọ ẹ̀kọ́ gbọ̀n ni ṣé ó dìgbà tí wọ́n bá ń fi kéwù lọ ní báyìí sọ̀rọ̀ ni. èyí tó wà bẹ̀rẹ̀ èkó àní wọ́n ní onílé òfin lé ọ̀gá òfin lé wákàtí àbí ẹni ìṣòro ni jẹ́wọ́dì náà ni ẹ̀ sọ jẹ́wọ́dì náà ni papurumọ́ mi jù náà èmi jẹ́ fún pé papurumọ́ ẹ jẹ́ kí ló fa epo. ẹ o àwọn kìí mọ̀ lẹ́nu mo ti mí sí jọmọ fọlọ́wọ́n bá bẹ̀ even if it is five minutes I mean let me talk to you. Jibola you again. John torí Ọlọ́run má jẹ́ kí n ṣe nǹkan tí mo fẹ́ ṣe ṣó him out. mi you I love you with my heart jọ̀wọ́ jẹ́ tèmi ẹlẹ́yinjú ẹ̀gẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ìyàdánwò lórí o tó bá kàn ní àwòrán lótùtù I love you I love you with my heart jọ̀wọ́ jẹ́ tèmi ẹlẹ́yinjú ẹ̀gẹ́ wa ti fẹ́ ni ìfẹ́ wa o dàpọ̀ mọ́ mi kọ́lá mi tó dùn ìfẹ́ mọ̀ ní sí ọ ọjà abẹ ó ṣe fẹ́ ló sọ mo fẹ́ ọ o ìfẹ́ àfàdí yẹn kọ́ ni mo ní sí ọ ìfẹ́ àdàbà. gbogbo ìfẹ́ ìyàtọ̀ olóyò tó bá tán ni amóhùn ló I love you, I love you with my heart. Jọ̀wọ́ jẹ́ tèmi, ẹlẹ́yinjú ẹ̀gẹ́. Ọ̀rọ̀ ìfẹ́ ìyàtọ̀ olóyò tó bá tán ni my holy multitude. I love you, I love you with my heart. Jọ̀wọ́ jẹ́ tèmi, ẹlẹ́yinjú ẹ̀gẹ́. Ìpàdé wa, ó nítumọ̀ tó bá mọ̀. Ọjọ́ mo rí ẹ, ìfẹ́ gbilẹ̀ lọ́kàn mi. Nínú ìgbàgbọ́ tí o bá mi dúró náà ló dáa jọ̀wọ́ fẹ́ mi mo fẹ́ ọ bébí dàpọ̀ mọ́ mi ọlá mi tún dùn o dára mọ́ mi jọ̀wọ́ o bébí o jọ̀wọ́ o onítẹ̀mí jọ gbọ́ tèmi gbọ́ tèmi gbọ́ tèmi jọ̀wọ́ o jẹ́ ń bá ọ lọ o. ọ̀rọ̀ ìfẹ́ ìyá lọ́wọ́ lórí bá kàn ní amúnilótutù. I love you, I love you with my heart. Jọ̀wọ́ jẹ́ tèmi, ẹlẹ́yinjú ẹ̀gẹ́. Ọ̀rọ̀ ìfẹ́ yíyàtọ̀ wò lórí o. Tó bá kàn ní amúnilótutù.